Yeah. الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسولنا محمد المصطفى وعلى آله وصحبه أجمعين adáwọ̀ pẹ́ fún ọlọ́run àti kí gbogbo àwọn mùsùlùmí ọkọ̀ àti lóbìnrin wípé a kú pọ̀pọ̀ sí Ramadan ìtí ọlọ́ọ̀bá ní ti ọdún ìkọ́bọ̀ wa láyé láti ti bẹ̀rẹ̀ báyìí ọba tó wá ní kárí bẹ̀rẹ̀ ọlọ́mọsáàjì kárópin oṣù yìí gbogbo pẹ́pẹ́ fún wa tá à ń ṣe ń bẹ̀ àti àwọn ọ̀ràn ẹ̀tọ́ lọ́nlàbọ̀ alọ́run bẹ̀ ọlọ́nkọ́ mọ́sàgbà níjọsìn fún wa a rí wípé ètò tí à ń wò lọ́wọ́lọ́wọ́ yìí tàbí tó ń gbọ́ yìí àwọn tí a jẹ́ onígbọ̀wọ́ yìí náà ni àwọn demus congress tmc alimajilus islami ìtìpínlẹ̀ èkó àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí abẹ́lọ́n fún wọn àti gbogbo ẹgbẹ́ islam lọ́ba àlekẹ́ ọlámúsàwà pẹ̀lú gbogbo wa ààbò tó kálukú fi ń dá sí ìsìláàmù náà tó fi ń lọ sókè lọ́ọ̀bà ní kọ́ra kọ́sọ́ wálẹ̀ sàlẹ̀ lórí ààlẹ́ ni a tó fẹ́ tẹ̀síwájú a rí pé ọ̀rọ̀ tí àwọn afáǹbá ní bábọ̀ láti bí ọjọ́ mẹ́rin sí karùn sẹ́yìn òun náà ni ọ̀rọ̀ Ramadan báwo ni àṣẹ́bẹ̀ oṣù yìí lò wọ́n sọ àwọn àdájọ́ fún wa bí tí àwọn afá wa dé náà ni ànábìwá musa salam báwo ní sí máa ń bá oṣù yìí lò àròsùlùmáàlì ilẹ̀ òun náà ni àwọn nǹkan tí àwọn afá wa tún fẹ́ tẹ̀síwájú lénìí a fẹ́ kí a wá farabalẹ̀ dáadáa àwọn ustaz àtìlẹ́ ṣáàbì ti wà ní ìkàlẹ̀ tí wọ́n bá ní ṣe àwọn àlàyé náà lẹ́kùnrẹ́rẹ́ fún wa àti àwọn ajáná sí wọn méjèèjì àwọn ustaz wa abdulhafiz abdulaziz àfáwà abdulrasheed mahmood abiolahun ọlọmọsá àgbà ń jọsìn fún wa ní báyìí àwọn afẹ́ ká farabalẹ̀ kí ó tó di pé àwọn ustaz wa máa bá ní tẹ̀síwájú àwọn ajáná sí wa wọ́n bá ní kàwọn àyà أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ۖ ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ó fún àfáà méjèèjì náà ní àyà náà kàwá náà ta tẹ́tí gbọ́ ọlọ́mọ́sà san lẹ́sàn dáadáa a fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan káfarabalẹ̀ ibi tí a bá wà nínú ilé wa àti àyíká ìta bá wà ìlú gọlọ́run akọ̀lá sọ́dọ̀ àwọn àfáà wa kí wọ́n bá ní tẹ̀síwájú. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الذي أرسل رسوله محمدا صلى الله عليه وسلم بالهدى دين الحق يزير على دين كله وكفى بالله شهيدا والصلاة والسلام على رسول الله محمد مصطفى المبعوث رحمة للعالمين وكافد للناس بشيرا ولكن أكثر الناس لا يعلمون وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابته أجمعين وعلى كل من دعا بدعوته واستنى بسنته واهتدى بيده إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún ọlọ́run bàbá allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah apari ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin a tún fi àsìkò yìí sáàdì ọlọ́run bá kú ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé kọ́lọ́run kọ́ má jẹ́ kọ́ra níbi iṣẹ́ ayé wa a tún bẹ̀rẹ̀ àlàyé àti ìfọ́sọ́wẹ́ alukwani kerim tí èyí iná lórúkọ ọlọ́run ọba aláǹjẹ̀nàbọ̀ oníkẹ́ ọba tó wù náà lẹ́ẹ̀ tó kí Ramadan sojú wa tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ tá a fi bá débi tí a bá dé abẹ́ ọlọ́run ọba náà ìtókù náà ọlọ́run ọba àlekọ́lá kó fún wa ní ẹ̀mí àti àlàáfíà tí a fi bá lò gbóńtà wa ti ń ṣe ń tí àwọn náà ti bẹ̀rẹ̀ tẹ́ di ẹ̀ní ní nǹkan tí ń tẹ ọlọ́run lọ́rùn abẹ́ ọlọ́run ọba kọlọmọsà ìtẹ́wọ́gbà lọ́wọ́ wa àwọn wákùdẹ́ káàtó náà tí àyíká dábára wa tó ń tì wá ṣe tó ń jẹ wá ń pálé lórí abẹ́lọ́wọ́n bá Allah kó mọ́sá ìṣe àmójúkò fún wa. Àmín. níbi tí a bá ọ̀rọ̀ náà dé ó náà ni ar-rasul sallallahu alaihi wasallam maale ahila anabi muhammad sallam bó ṣe ń bá àwọn ìlété sùúlù bó ṣe ń bá àwọn ìlété sùúlù alihilal ó ní èyí tá a máa rí tí máa yọ sánmà tẹ́rẹ́rẹ́rẹ́ tá ń pè ní oṣù tó bá ti wá pọ̀ ń pè ní alahila àwọn àìlétésù fún Ramadan oṣù mẹ́ta ìlórópọ̀ mọ́ àkọ́kọ́ oṣù Shaban tí ó síwájú oṣù Ramadan ẹlẹ́ẹ̀kejì oṣù Ramadan gangan ẹlẹ́ẹ̀kẹta oṣù Shawwal tí ọtẹ̀lé oṣù Ramadan àwọn ìlétòsí mẹ́tẹ̀ẹ̀ta yìí lónìí bí Ànábì ṣe bá lò sallallahu alaihi wasallam bí ntọ́lọ̀ bá pe àwọn àlétòsí tí a bá wo Suratul Baqara. àyà one eighty nine ọlọ́run sọ báyìí pé. yasalunaka anil ahilla. ọlọ́run wọ́n máa béèrè ànábì léèrè nípa ilé tí sùn. qul hiya mawaqitu linnasi wal hajj. sọ fún ọ pé àwọn àlétò sì yìí ọlọ́run bá gbé kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti máa máa àsìkò gbogbo ètò ìgbésí ayé wọn àgàgà àsìkò hajj náà. ọlọ́run ọba òfin sánmà lásán àwọn afọ onímọ̀ tafsir tí a máa wádìí kí ló fà tí àyà kọ̀ọ̀kan fi sọ̀kalẹ̀ ńgbà míì tó bá nídìí tàbí tí sùúrà fi sọ̀kalẹ̀ wọ́n sọ wáyé pé àwọn kan ni wọ́n kóra wọn lọ sọ́dọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n lọ rí béèrè lọ́wọ́ yìí pé irú òjíṣẹ́ ọlọ́run kí ni tó máa ní ti máa lé sí sánmà tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ọ̀rá lé tínrín diẹ diẹ diẹ a ma tóbi sí a tóbi rẹ̀ gẹ̀dẹ̀ nígbà yóò tó ma dínkù yóò tó dínkù yóò tó ma dínkù yóò tó máa dínkù kí ni ìtumẹ̀ àwọn ń lọ ń bí ń bí tóbi wà ń sánmà lọ́rọ̀ bá sọ fún wọn kol. yasalunaka anil ahillati qul hiya mawaqitu linnasi wal hajj. ọlọ́ni wọ́n ń bọ̀ abéèrè lọ́ọ̀rẹ́ ànábì nípa àlété sùn yìí bí wọ́n bá ti dé àti bẹ́ẹ̀ wá ìsísílẹ̀ sọ fún wọn pé ọba tó ní ìlété sùn ó gbé kalẹ̀ fún ìmọ̀ ọmọ ètò ìgbésẹ̀ ayé ọmọ ẹ̀dẹ́ ní àgàgà ọ̀rọ̀ hajj hajj náà wà nù àsìkò ṣùgbọ́n lọ́n yọ sọ́tọ̀ torí pàtàkì ẹ̀ mọ̀wátòlì nas hajj náà ti kó sí lọ́nà tó kó wọlé hajj látara pé sáájì náà nípọn níbẹ̀ torí díẹ̀ ló fi wà nínú ìgbésẹ̀ ayé àná sọ̀sọ̀lá muraqabatu al-hilal ìmọ̀ ṣe àkíyèsí ìlétésù torí pé ó ní ìbátan tó pọ̀ pẹ̀lú ètò ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ̀sìn wa mú wá ló ní ìbátan pẹ̀lú sojú ọ̀run inú òpó Islam ńlá àwẹ̀ àìkóso mi gbàwẹ̀ ju oṣooju ọ̀run lọ àwọn ẹtọdún yìí lọ́bọ́ sí oṣù keje ọdún àwọn olóyìnbó yìí ìgbà mi ń bẹ abọ́sí dìsẹ́mbà ìgbà mi ń bẹ abọ́sí jánárì ìgbà mi ń bẹ abọ́sí pírì ní ìbámu ìgbà tí oṣù Ramadan tó bá lé tọ́jú oṣù kẹsàn-án ọdún àwa mùsùlùmí. ìyẹn ọ̀kan hajj tá a bá ti parí Ramadan gẹ́lẹ́ tá a bá ní wọ́n rọ́ṣù ṣàwálẹ̀ o oṣù kẹwàá ọdún àwọn mùsùlùmí hajj ti bẹ̀rẹ̀ lọ́sọ̀nù suratul Baqara àyà wà ninety seven. alhajju ashhurum ma'lumat. ọlọ́ni ìsájì tẹ́lifíà ní kẹ́ ṣe àwọn oṣù kan la yàálẹ̀ tá a fi ṣe sájì kí làwọn oṣù àjì náà òun náà ní Shawwal oṣù kẹwàá ọdún àwọn oṣù àjì ni nílẹ̀ náà ní dòrè káàdà oṣù kọkànlá ọdún àwọn àsìkò sájì ni lẹ́yìn náà ní dòrè hijja oṣù zòlè hijja oṣù kejìlá ọdún àwọn oṣù àjì ni. lórí pèsè gbogbo ẹ̀ lọ jẹ́ oṣù ajé àbí díẹ̀ ń àwọn afáànífà yẹn mara wọn lọ́wọ́ ṣùgbọ́n yẹn làbí téèyàn bá ti wọ mọ́kà láwọn àsìkò yẹn ó ti bẹ̀rẹ̀ ṣe nu yóò gbé ram ẹni ọ̀fẹ́ wọlé ni ṣe ń ni tó yẹ ó láǹfààní tó bá ṣe múra tán kó bọ́ aṣọ ìram sílẹ̀ kó máa wọ aṣọ lé kó tó di ọjọ́ kẹjọ zulhijja kó tó tún gbé aṣọ ìram wọ̀ tàbí alikiran ó fẹ́ sọ àjẹ àti múra pọ̀pọ̀ mọ́ra wọn tó pé njọba ti wọlé báyìí pẹ̀lú aṣọ ìram kò ní í bọ́ tí ì parí ṣáájì ó wò bá ti àràfá dé símìnà tàbí alifurad hajj nìkan ló dàníyàn àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta tá a fi gbéra mọ́ hajj nìyẹn. alhajju ashhurun ma'luma. ọlọ́run ṣe àwọn tí àìsàn nígbà ṣe àwọn oṣù kan tá a mọ̀ la fi ṣe ìyẹn jẹ́ bó ti jẹ́ bó ti wá wà lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ sàkà wa oṣù ojú ọ̀nà ká má fi tó bí obìnrin tí ọkọ ẹ̀ bá kú ìgbélé jókòó tí wọ́n ń pè ní ìdá tó bá fẹ́ kà á lọ́mọ pé ẹni tí ò ṣèjọ́ oṣooṣù má ni tàbí ẹni tí ò tí ì máa ṣèjọ́ oṣooṣù oṣù ojú ọ̀nà ó fi kà ọkọ lòun ọ̀fẹ́ mọ́ ìdá tó sì yẹn náà tó yẹ pé obìnrin yẹn ò bá ṣe ẹjọ́ oṣooṣù mọ́ oṣù ọ̀nà ó kà tàbí kò tí ì máa ṣèjọ́ oṣooṣù gbogbo eléyìí ni àwọn àfẹ́rí pé ó kéré nú ẹ̀rọ ẹ̀sìn wa tí ò ní bàtàn pẹ̀lú oṣù ojú tọ́lọ́ bá ń gbé ìjìyà kalẹ̀ pé ẹsẹ̀ báyìí ẹni ọba da yọ gbà àwẹ̀ ẹ̀yẹ ọjọ́ báyìí bí gbàmí pé yọ gbà oṣù méjì gbáko oṣù méjì yẹn January kọ́nọ́fìkà December kọ́nọ́fìkà oṣù ọjọ́ òun náà ni gbogbo eléyìí wà ní wá sí pé ọ̀ràn àyàn ní fáwọn mùsùlùmí láti bá oṣù lò bàbá a bá gbogbo ẹ̀ lò dáadáa oṣù ṣàbán ramadan shawwal zulhijja àgbọ̀dọ̀ fi ṣeré ẹ gbogbo awuyewuye tí máa ṣẹlẹ̀ láyé lórí àwọn oṣù yẹn ni èyí tí a tó ń bá lọ lọ́dún yìí náà orí àwọn oṣù náà ni ẹ rí i pé ńgbà tí a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí orílẹ̀ ayé pín sí méjì àwọn ìlú kan wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ jimá tí nàìjíríà náà jẹ́ kan àwọn ìlú kan wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ tán ní ọjọ́ sátidé eléyìí òun náà ni àwọn awuyewuye tó máa ń wà ńlẹ̀ ní gbogbo ìgbà ṣùgbọ́n awuyewuye yìí yóò sí láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam fáwọn àdìtọ́ pọ̀ inú ìdí àkọ́kọ́ tí òjò kó sí awuyewuye yìí òun náà ni pé masdaru talaqi wahid alimarja ibùdarí ọ̀rọ̀ síjọ́ náà ẹyọ ni kò pé méjì òun náà ni ar-rasul sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam tó ń ṣe ojú ọlọ́ọ̀ba lórí ilẹ̀ ayé jọ́nà lọ tọ́lọ́ ń sọ ní suratu Muhammad aya 33 ya ayyuhal ladhina amanu ya ayyuhal ladhina amanu ọlọ́run ló pẹ̀tẹ́ ẹgbẹ́ lọ́wọ́ bá àti Allah àti Rasul. àti Allah. ẹ tẹ̀lé ọlọ́run ẹ gbọ́dọ̀ sọ́dọ̀ lẹ́nu. wà á ti Rasul. ẹ sì gbọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tá a rán sí lẹ́nu. wàlá tubtilu a'malakum. ẹ má ṣe bàṣẹ ẹ̀rín jẹ́ o. ẹ má ṣe bàṣẹ ẹ̀rín jẹ́ o látara ìmọ̀ gbọ́dọ̀ lẹ́nu ìmọ̀ gbọ́dọ̀ ọlọ́ọ̀bá lẹ́nu ó máa ń bàṣẹ ẹ̀rín jẹ́ o ẹ̀rí adamu ta'ati Allahi subhanahu wa ta'ala wa ta'ati rasulihi sallam yubtil a'mal ìkú ọ̀rọ̀ lẹ́nu ọ̀rọ̀ iṣẹ́ lẹ́nu a máa bá ṣẹ́ẹ̀rẹ́ èèyàn jẹ́ ìdí kanu ọlọ́run bá ń gbàdé fún wa láyà tí wọ́n ké fún wa àyà 185. Inu suratu Baqara pé faman shahida ṣá. faman shahida minkumu shahra falyasum. ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tí oṣù bá balaye nínú yín kọ́ya pípò ń gbà wọ̀ tó oṣù balaye tó gbé ní tí ó sì ń bẹ lára èèyàn tó èèyàn fi gbọ́dọ̀ gbà wẹ̀ ń bẹ lára rẹ̀ kọ́ya pípò ń gbà wẹ̀ àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run tábọ̀ wo gbólóhùn àṣà àárí pẹ̀lú ọba fi alibu alamu sí o torí pé o ti dá kó sùn ẹ síwájú pé ṣáà Ramadan. ṣáà Ramadan. pé o sùn Ramadan. Alladhi unzila fihi al-Qur'an. Ká sọ àlùkùránì kalẹ̀ nínú ẹ̀. Hudan linnas. Ọ̀nà mọ̀ ní fún ọmọ ẹ̀dẹ́ nìyàn. Wa bayyinatin minal huda. Ó tún ṣàlàyé ọ̀nà mọ̀ fún ọmọ ẹ̀dẹ́ nìyàn. Wal furqan. Ó tún ṣe àdáyàn ìró kù lára òdodo. faman shahida minkumu shahr. ẹni tó sun ni Ramadan yẹn ní babalaye. falyasum. kọ́ya gbàwẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́run. kí ni àṣẹ ìtàn níbo Muhammad sọ̀sọ̀lá sumu. liruyatihi wa aftiru liruyatihi. ẹ gbààwẹ̀ látara rírí oṣù ẹ sì dá àwẹ̀ yín dúró látara rírí oṣù. kan gumma aleikum. gumma fa akmilu ciddata shacbana salasina yawma. ṣùgbọ́n tí ẹ bá rí oṣù ka òǹkà kó pé ọgbọ̀n o ka òǹkà ṣàbánù kó pé ọgbọ̀n ńgbà fa tó gumma ó eruku ti ka òǹkà kó pé ọgbọ̀n ilé la yusul islam islam ẹ̀sìn rọrùn ni jọ́nà lọ́hùn kò sí wàhálà ana muhammad sallallahu alaihi wa sallam ona lolo gbogbo mùsùlùmí ẹyọ kan náà ni torí díẹ̀ bí wọn bá ti rí oṣù bí wọn bá ti sọ fún wa wọn dá padà sọ́dọ̀ ànábì tó ní olówó nípò aṣojú Ọlọ́run lórí ilẹ̀ ayé tó ń gbà tí ò sí mọ́ làbákiri gbà á tán pé ní al-khalifatu al àrólé àkọ́kọ́ ńgbà tó ń lọ umaru gba alikalifatu sani lẹ́yìn umar usman lẹ́yìn usman ali àsìkò tí a ń pè ní àsìkò àsìkò khulafa rashidi àwọn àrólé tó dúró déédéé àsìkò yẹ ọ̀n lọ bí ogójì ọdún sígbà tí anabi ṣe hijira nínú ẹ̀kọ́ islam a ní asòrùnbówà àsìkò ìjà anabi ọlọ́run nípa àgbésí ayé anabi ọdún mẹ́tàlélógún nìyẹn lẹ́yìn ẹ̀ ní àkìláfà wa dé gẹ́bí ètò ọlọ́run gbogbo ayé náà wá rè nígbà tí ò sí ànábì láyé àwọn tí wọn bá wà nípò ànábì yẹn gẹ́gẹ́ abubakar gẹ́gẹ́ umar gẹ́gẹ́ bí uthman ali àná iná tó dà gẹ́gẹ́ bí olórí olórí sì kópa nínú ètò sùn ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn mùsùlùmí ò ti pọ̀ bíi táyé sìn gbogbo tí jẹ́ islam ń gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní àyíká ilẹ̀ Lárúbáwá tí ó pọ̀ jù tí ìró tètè lè dé tí àmì àwa látòkò asọ́fà nàbí àmì inú Madina náà wọ́n jáde lọ ẹ̀yìn ìlú náà rí àmì ìsìn àjò náà dé gbogbo eléyìí ó ti kọ́ rọrùn náà umma islamiyya ó wà nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rèé ó níbi tí ìmọ̀ náà mọ ìmọ̀ kémi yà sí nkí wọ́n yà sọ́hùn lẹ́yìn náà ìmọ̀lẹ́ ayé náà ìmọ̀ ìdàgbàsókè láyé oníbitọ́ mọ́ gbogbo léyìí ló sọ pé njọ́ náà lọ́hùn kò sí wàhálà lọ títì ìdààmú kankan wà àárí o ẹ̀sọ́ fún anabi sọ̀sọ́lá àárí o ẹ̀sọ́ fún anabi muhammad kò jù báyẹn lọ ó jẹ́ kí ọ̀rọ̀ àwọn mùsùlùmí jọ náà lọ́hùn lórí pé báwo la múròyìn wa wọn kàn dájọ́ sọ́dọ̀ ànábì ni àti sọ lárúbáwò kò wa àti sọ abdullahi ibn umar ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n sọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dún ọ̀tọ̀ọ̀tọ̀ tánàbí sì gbà lọ́wọ́ wọn eléyìí òun náà ni ẹ̀kọ́ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́ nínú ìgbésí ayé àná muhammad sallallahu alayhi wa sallam lórí bá a ṣe bá oṣù lò. آمنت بالله وملائكته 和孤独。